pé wọn máa fún wọn lé wọn sì máa pè é fún wọn wọn sì gbà pé ìyàwó ànábì ni wọn ti láyé ìyàwó rẹ náà wọn ti di lọ́la sí i àti pé tóbìnrin kan bá ti lè jẹ́ ìyàwó ànábì sọ̀rọ̀ wá àdéhùn làǹkìrín ó ti di ìyá fáwọn olùgbàgbọ́ òdodo gbogbo obìnrin bá jẹ́ ìyàwó ànábì sọ̀rọ̀ wá àfọ̀ àríyọ̀ àríyọ̀ sẹ́lẹ̀mù ó ti dìyà fún olùgbàgbọ́ òdodo. wọ́n ti àlàyé fún wa nípa àwọn ìyàwó ànábì lọ́wọ́ àwọn àríwá àdéhùn sẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan wọn. ìgbàláyé Khadija ọlọ́run bá sọ́yà wọn bí wọn. wọ́n nínú hadith níbi mọ́mọ́ bukari rahimahullah ta'ala wọ́n gbà wá láti ọ̀dọ̀ Aisha. رضي الله عنها أعجني ما غرت على امرأة للنبي صلى الله عليه وسلم ما غرت على خديجة فلا أرجو أرجو بك من يا النبي صلى الله عليه وسلم جمعان سجوم خديجة فلم يرد جمعت مثلي عائشة رضي الله عنها إن سيارة النبي صلى الله عليه وسلم ni nígbà tí Khadija wà láyé Khadija ti kú ó ti pẹ́ síwájú káàdì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n tún fẹ́ Khadija àwọn tó fẹ́ Aisha. ṣùgbọ́n bóyá yóò ti fún ẹ̀dínwó ẹjọ́ fi kú ẹjọ́ fi kú bí mẹ́sàárì bóyá yóò ti máa jọ ojúrú rẹ̀ ọ̀rẹ́yàwó kan bẹ láyé tó ń jẹ́ ìyàwó kan Nabi sallallahu alaihi wa alihi wa sallam. Àìṣà ọ̀dẹ́ ìlú àwọn àná wọn ló wù mọ́ àwọn sí ẹnìkan nínú àwọn ìyàwó àtọ̀sọ̀lá àtàlẹ́ irú ìtúkà wọn sí Khadija ọ̀dẹ́ ìlú àwọn àná kí lọ́kàn wọn ni lèmọ̀ kúntù asùmáàrùkù yẹ lùkúrò ha torí bí wọn ti máa ń gbọ́ sànà bìtọ̀lọ́lá àdìsọ́lá ti ti máa ń dárúkọ rẹ̀. وأمره الله أن يبشرها بقصر من قصب أتبي الله بس تنفى النبي صلى الله عليه وسلم لا fífi kú fún Khadija ní ìró nípa ààfin kan nínú àlùjẹ́nà bọ́lọ̀mọ́ bá ti ti pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ ó fún Khadija ní ìró ààfin kan nínú àlùjẹ́nà eléyìí ó mú kí Aisha radiyallahu anha kó máa jowú Khadija ó mú kí Aisha radiyallahu anha kó máa jowú Khadija ẹnjẹ ti kú torí bá Ànábì sallallahu alaihi wasallam ti máa ń dárúkọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti bí wọn ti ṣe ní kí Ànábì sallallahu alaihi kó fún nírò ilé kan lọ́gbà àlùjànnà wa in kana la yadbahu ash في خلائلها منها ما يسع ما يسعنا ìgbà nàbì sallallahu alayhi wa sallam a sì máa pa àkùtà yóò wá pín fún àwọn ọ̀rẹ́ Khadija ànábì a máa pa àkùtà a sì máa fún àwọn ọ̀rẹ́ Khadija yóò pín fún wọn lọ́nà tí ó fi tó wọn a máa pa àkùtà. yóò sì pín fáwọn ọ̀rẹ́ Khadija ní ọ̀nà tí ó fi tó wọn bó tilẹ̀ jẹ́ pé Khadija ti sẹ̀ sẹ̀láì. eléyìí báyìí a fi án wá. gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé Khadija radiyallahu anha ọ̀gá púpọ̀ nípò lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn rẹ̀ nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam onáni as-Siddiqah bint as-Siddiq radiyallahu anhuma. as-siddiqa olódodo bintu as-siddiq ọmọ olódodo aisha ọlọ́mọba kó yánu sí aisha yìí ìyàwó anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tí anabi nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ abubakar ní siddiq al-akbar bàbá rẹ̀ náà ni abubakar ní siddiq tó ti gbá anabi sallallahu alayhi wa sallam náà ló sọ lórúkọ yẹn ó pè ní as-siddiq nítorí pé ìgbà tó gbọ́ ìró islam lẹ́nu anabi sallallahu alaihi wasallam kọjá nírọ́ ẹ̀ka náà ló gbọ́ anabi gbọ́ bàtà anabi sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ ìrìn àjò òru láti mẹsàlásì mẹ́kà alápọ̀nlé lọ sí mẹsàlásì baytul maqdis abubakar kọjá anabi nírọ́ ọgbà anabi gbọ́ bíbá anabi ti ti sọ náà wọn gbogbo àwọn ará mẹ́kà ni wọ́n ń ja anabi sallallahu alaihi wasallam níyà ṣùgbọ́n abubakar ọlọ́mọba kó yánu sí i. dánìyàn ẹ̀kan náà ló gbàgbọ́ pé òdodo náà níta anabi sallallahu alaihi wasallam sọ náà là anabi sallallahu alaihi wasallam sọ ní ọsídẹ̀ẹ́ Aisha radiyallahu anha ọlọ́wọ́n bá sọ kalẹ̀ láti sẹ́mà bàrọ̀ ntọ́lọ́wọ́n bá fi fọ́ ma pé kò ṣe zina yéé obìnrin burúkú kò ságbèrè láti sẹ́mà bá ti sọ kalẹ̀ tọ́lọ́wọ́n bá ti fọ́ àwọn àjọ lórí wípé gbogbo ẹni tó bá fi lè parọ́ zina máa gbogbo ẹni tó bá fi lè parọ́ zina máa Aisha radiyallahu anha ó ti kèfèrí bẹ́ẹ̀ni pípọ̀ nínú àwọn olùmọ̀wá wọ́n ti fẹ́ tí wá pípé ni ká pa gbogbo ẹni tó bá bú gbogbo ẹni tó bá fi lè bú ìdájọ́ rẹ̀ ní ká ṣe kíni kìí ṣèyàn kìí ṣèyàn tó ike èèyàn yẹpẹrẹ níṣe èèyàn tó lọ́wọ́ bá tó bùkún tó ti ṣe àpọ́nlé rẹ̀ radiyallahu anhu àbí wọn náà mọ̀ bẹ́ẹ̀ ni ṣé lásán lọ́wọ́ bọ́ sọ̀kalẹ̀ láti sẹ́mà ní fi ń sàfọ̀mọ́ rẹ̀ tọ́lọ́n ti sọ pé kò ṣe zina yẹpẹrẹ ọlọ́mọ ń sọ ayé lórí kéèyàn dáadáa ni لقد قال النبي صلى الله عليه وسلم فيها فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام النبي صلى الله عليه وسلم قد صنف عائشة ọlọ́run ọba kó yanu sí wọn ní ọlá tí ń bẹ fún Aisha radiyallahu anha lórí gbogbo àwọn obìnrin yòókù ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún búrẹ́dì àtẹran ni lórí àwọn oúnjẹ yòókù ọlá tí ń bẹ fún Aisha lórí gbogbo àwọn obìnrin yòókù ọdọ gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún búrẹ́dì àtẹran ni lórí àwọn oúnjẹ yòókù ọbẹ̀ tẹ́ẹ̀sì tó jẹ́ pé ẹran lásán ni tẹ wá fi búrẹ́dì pẹ̀lú ẹ̀ wọ́n lò lọ ga jù nínú àwọn oúnjẹ pé eléyìí ọlá tí ń bẹ fún lórí àwọn oúnjẹ yòókù òun náà nírú ọlá tí ń bẹ fún Aisha lórí gbogbo àwọn oúnjẹ yòókù àbálẹ̀ fún wa wéra wọn ni ẹni tó ti kó gbómi ọbẹ̀ síwájú. So omi ọbẹ̀ yẹn jó gédé àwọn ẹran ńláńlá àwọn ìkiri ẹran ńlá ni wọ́n gé sínú rẹ̀ ẹran bẹ́ẹ̀nbẹ́ ẹ̀dọ̀ bẹ́ẹ̀nbẹ́ nǹkan nu ẹran bẹ́ẹ̀nbẹ́ ẹran gidi náà bẹ́ẹ̀nbẹ́ yàtọ̀ sẹ́ni tí ń fi wàrà sẹ́ran ẹran gidi ni wọ́n kó sínú igbá yẹn tó subhanallah tó wọ́n ń jẹ́ ibi búrẹ́dì ibi pẹ̀lú ẹ̀ táàlì fún awira wọn pẹ̀lú ẹni tí ń wa gàrí mu àti kúlíkúlí wọ́n à lè dọ́gba nítorí pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn àbẹ́ni tó ṣe pé ń fèkú jẹ̀kọ́ a lè fún wa wéra wọn nítorí pé ìyàtọ̀ tó ga ó ń bẹ láàrin méjèèjì torí délé ọlá ti ń bẹ fún gbogbo àwọn obìnrin yòókù ó dà gẹ́gẹ́ bí ti ń bẹ fún omi ọbẹ̀ ẹran tó jẹ́ ẹran pẹ̀lú búrẹ́dì gbogbo oúnjẹ yòókù. alimami Bukhari ta'ala àti imam Muslim ta'ala. àwọn náà gbé jáde láti ọ̀dọ̀ Abu Musa al-Ash'ari radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam olójúṣe ọlọ́wọ́n bá kí àti ọlọ́wọ́n bá kó máa bá ọ sọ yìí pé kamula mina rijali kathirun pípọ̀ nínú àwọn ọkùnrin ló pé o pípọ̀ nínú àwọn ọkùnrin lọ́lọ́run gbéga dípò pé wọ́n pé walam yakmul mina nisa'i illa maryamu bintu imran ṣùgbọ́n nìkan ò pé nínú àwọn obìnrin yàtọ̀ sí mariam ìyá anabi Isa aleyhi masalatu wa salam mariam wa imran nìkan àti asiya imra'atu firaun asiyatu ìyàwó firauna àwọn méjì yìí àwọn ni wọ́n pé nínú àwọn obìnrin subhanallah ibi láti mọ orúkọ tí ìyàwó firauna ń jẹ́ nínú àdìsí tó wà nù sahih al-bukhari àti muslim wa illa fi al-qur'an ọlọ́run ọba ò dárúkọ rẹ̀ fún wa ọlọ́run ọba ní. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون امرأة فرعون وأن سنة النبي صلى الله عليه وسلم ألا يواني كواكور كوريني كني آسية آسية tí wọn bá sọ máa rẹ ní ẹ́ẹ́sìyẹ́ kò sí tó burú ń bẹ́ẹ̀ lọ́jọ́ orúkọ ọ̀kan nínú àwọn méjì tó pé nínú àwọn obìnrin gbogbo àgbáńlá yìí ìyẹn ẹ́ẹ́sìyẹ́ radiyallahu anha ṣùgbọ́n ẹ́ẹ́sìyẹ́ èsì Asia torí tó bá sọ pé Asia ó di continent àmọ́ Asia Asia so Asia continent nù Asian continent bẹ́ẹ̀ ni léde Lárúbáwá àmọ́ tó bá yẹ kó o fẹ́ pè ní orúkọ ìyàwó Fìràwọn àbó láti máa pè Asia ìyẹn ni pé Asia tù Asia tù so torí di eléyìí báyìí. wọ́n ní àwọn méjì tí wọ́n pé nínú àwọn obìnrin ni ẹ wa fadlu Aishata ala nisa'i ka fadli saridi ala sa'iri ta'am ṣùgbọ́n láti ń bẹ fún Aisha radiyallahu anha lórí àwọn obìnrin yòókù ó dàgẹ́ bí ọlá ti ń bẹ fún ọbẹ̀ ẹran ọbẹ̀ ẹran pẹ̀lú búrẹ́dì ti ń bẹ fún ọbẹ̀ ẹran wala tó ṣe kí tí wọ́n bá gbé ìsàkùn sí yàrá ibi tó ń sùn náà sì ṣe ọbẹ̀ ewédú tó dùn dáadáa àbí ọbẹ̀ ńlá tó dùn dáadáa àbọ̀bẹ̀ ńlá tó ṣe kọ́ dọ́sọ̀ àbọ̀bẹ̀ ẹ̀fọ́ tó ṣe pé kò ṣe fọwọ́ wà sẹ́yìn wọ́n tún wá sí ọbẹ̀ ẹran wọ́n ṣe ẹran síbẹ̀ wọ́n gé àwọn ẹran kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ wọ́n dín wọ́n gbá wọ́n á gbé sí ẹ̀gẹ́ kan nù kọ́bọ́ọ̀dù yẹn ọmọ kó bí o ṣe máa ta sẹ́sẹ́ sí ọmú subhanallah tọ́lọ́mùbá sànù sàtún o lè ṣe wítìrì nínú ẹran tó wà nínú sàṣùn yẹn tó má wítìrì yẹn lè jẹ mẹ́ta ó lè jẹ márùn bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ yóò fi ike ọlá ń bẹ fún ọbẹ̀ ẹran ẹ̀rí tẹ́yìn náà bá lọ dáka àbẹ́ lọ rà rẹ̀ ẹ̀rí kejì ọ̀fà yìí má ra náà tẹ́fì rà rẹ̀ sí yẹn àbọ̀ká yẹn náà ni kọ́dà yá yẹn ọmọ ọmọ yẹn ni ẹ̀ríkẹ́ lomi ọ̀dà ká náírà márùn fa tí ó sì rẹran fifty náírà sọ̀kì times ten yẹn subhanallah tó eléyìí ó fi hẹ́n irú ọlá tí ń bẹ fún yẹn ńlá wa Aisha radiyallahu anha wọ́n ní ẹ̀rí bẹ nínú àdìsí yìí lórí pé ọlá ń bẹ fún àìsà ọlọ́wọ́ bá péyanu sí i eléyìí sì ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ni wọ́n fi sẹ̀rí wípé àìsà lọ́lọ́lá jù nínú gbogbo àwọn ìyàwó sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n o ẹ má gbàgbé wípé anabi wa sallallahu alayhi wa sallam ńṣe ni wọ́n sọ̀rọ̀ yìí lẹ́yìn ikú tani Khadija radiyallahu anha eléyìí ló mú kí àwọn ahlu sunnah wal jama'a wọ́n pín sọ́nà méjì nípa ta ló lọ́lá jù ṣé Khadija ni àbí Aisha ṣé Khadija ni tàbí Aisha nítorí pé Aisha ga débi pé lẹ́yìn ikú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n tún máa ń sàpọ́nlé àwọn ọ̀rẹ́ rẹ̀ Khadija radiyallahu anha ọ̀gá débi pé lẹ́yìn ikú rẹ̀ anabi alayhi wọn máa ń sàpọ́nlé àwọn rẹ̀ Aisha ti ga débi pé lójú ayé rẹ̀ kò kan tánàbí sallallahu alayhi tó. wọn á ní ọlá tí ń bẹ fún Aisha lórí àwọn obìnrin yòókù dà bí ọlá tí ń bẹ fún àti lórí àwọn nítorí pé ọkà tẹ́yìn náà ń jẹ búrẹ́dì náà ni o ẹ̀bà tẹ́ ń jẹ búrẹ́dì ni tẹmọfítà tẹ́ ń jẹ búrẹ́dì lónà ìyẹn ńkọ́ búrẹ́dì lónà nítorí pé bí wọ́n ti ṣe categorize oúnjẹ láyé gbogbo oúnjẹ tẹ́ máa ti ń fọbẹ̀ jẹ tẹ́ ń fi kìlí kan jẹ kílò kọ rẹ̀ búrẹ́dì náà ni ọkà jẹ́ pé búrẹ́dì yìí lè gbóná gbà mí búrẹ́dì àwọn ẹlòmíì ọlọ́wọ́rọ́ búrẹ́dì àwọn míì wọ́n fi ṣúgà sí búrẹ́dì àwọn míì yọ wọ́n fi sí òmíì kò sí yọ kò sí ṣúgà ṣùgbọ́n wọ́n fi kíni pẹ̀lú ẹ̀ wọn fomi ọbẹ̀ pẹ̀lú ẹ gbogbo bí tó bá lọ láyé àwa sọ pé kò sọ́ka ń bì kan kò sí tuwo ń bì kan kò sí yàn gbogbo ẹ̀ lọ́wọ́ nítorí pé tó bá ti rí búrẹ́dì tó fi pẹ̀lú ọbẹ̀ alhamdulilayi eléyìí lọ́fà ló fi jẹ́ pé wàá délù ibi tá à ń ti fọ bẹ́ẹ̀ lá tá à fi ń jẹ búrẹ́dì kìí ṣe nǹkan bàbàrà ibi tá à ń ti fi ọbẹ̀ ewédú ọbẹ̀ ẹ̀yọ̀ tá à fi ń jẹ búrẹ́dì kìí ṣe nǹkan bàbàrà gbogbo ẹ̀ làwọn èèyàn máa jẹ à ń bọ̀ síbọ̀ sí ọbẹ̀ ẹ̀fọ́ wọ́n fi ń jẹ búrẹ́dì kìí ṣe nǹkan tuntun nítorí pé ah, Ọka tí wọn náà fi jẹ bí búrẹ́dì lónà búrẹ́dì lónà kò sí yàtọ̀ kò ní irun ọnu máa jẹ nsò eléyìí ó fi hàn ẹ́ wípé ìtọ́lọ́lá jù nínú oúnjẹ òun náà ni búrẹ́dì àti kíni àtọ̀bẹ̀ ẹran ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń tẹ̀lé Aisha radiyallahu anha lọ́lọ́lá jù nítorí àdéhìí ṣùgbọ́n tá a tá a wò pé lójú ayé Khadija radiyallahu anha kò sẹ́ni tó lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn obìnrin tó a sì wò pé Aisha radiyallahu anha ń bò ló ń wà ń gbà yẹn Aisha lẹ́yìn ìgbà Khadija ti kú kò sóbìnrin tó Aisha radiyallahu anha nípa àmà àti ìmà ìjìnlẹ̀ tó ní ní kò bá wa. bó ti jẹ́ pé àwọn ẹni tí wọ́n dúró láàrin wípé tọ̀ Aisha lọ́la tiẹ̀ Khadija lọ́la tiẹ̀ Aisha lọ́la tiẹ̀ Khadija náà lọ́la tiẹ̀ ká dúró láàrin ọ̀dà àbí ọ̀dà àmọ́ ẹnìkan ló ju ẹnìkan lọ Allahu a'lam. gbọ́dọ̀ tí wọ́n fẹ́ ṣe hadith tí wọ́n ní wa fadlu Aishata wa fadlu Aishata ala wa fadlu Aishata. على النساء كفضل الثريد على سائر الطعام والله تنبه عائشة lórí àwọn obìnrin yòókù ó dàbí nǹkan kan lórí ti kó Khadija náà sínú ó kó nítorí kẹ́ ẹ̀ mọ̀ pé ànábì sallallahu alaihi wọ́n sọ pé ẹnìkan kan ò pé nínú tó tẹmọ kó títí kó lẹ́kọ́ àdìsí ń sọ pé ọlá títí ń bẹ fún àìsà lórí àwọn obìnrin yòókù yàtọ̀ sáwọn ìta sọ pé pé yìí. ó sì tún ṣeéṣe pé ọlá ti ń bẹ fún àìsà lórí gbogbo àwọn obìnrin tó fi kárí àwọn ìta ló pé yìí. ó sì ṣeéṣe kó jẹ́ pé ọlá ti ń bẹ fún àìsà lórí gbogbo obìnrin yòókù yàtọ̀ sí kàdíjà tó ti kú. àbí òye wa gbogbo ẹ̀ ló ṣeéṣe nítorí ìdílé ká sọ yìí pé nàtàwọ̀ kọ́pù ká dúró wípé àwọn fún ọ̀kan lọ́la lórí ọ̀kan nínú àwọn méjèèjì àmọ́ gbogbo wọn báyìí ni Ibn ṣe nínú àwọn tíra rẹ̀ ó dúró pé ọlá ń fẹ́lẹ̀ yìí lọ àwọn ìyàwó yòókù tí wọ́n jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam kò sí ètò ìfẹ́ fọwọ́ àtẹ́yìn nínú wọn gbogbo wọn ni ìyàwó anabi sallallahu alayhi wa sallam gbogbo wọn la fẹ́ràn gbogbo wọn la kà fún gbogbo wọn lẹ́ni àpọ́nlé kò sí ètò ìfẹ́ fọwọ́ àtẹ́yìn nínú wọn ẹ̀yin náà wò wò ẹ̀yin náà wò Zainab Zainabu tó ṣe pé Zaidu fẹ́ Zaidu ibn Haritha ó ó sì kọ̀ sílẹ̀ ọlọ́run ti pa anabi sallallahu alaihi láti ẹ̀kọ́ fẹ́ sẹ́mi pé zayidu bin haritha anabi sallallahu alaihi wasallam fi sọ́mọ tó ti pa anabi kọ́ ló kọ́lọ́wọ́n bó tó pa tí ọlọ́run ti sọ pé bàbá wọn ni kẹ́hìn máa fi pè wọ́n látòní lọ ẹnìkan tún máa fi ẹni tí èso ọmọ rẹ̀ òun má. ìgbà tí ti ma zayidu, ní muhammad síwájú kọ́lọ́ ọ̀bọ tó parí. ṣé bí ò ti ṣe tán kíyàn fẹ́yàwó tọ́mi ìyẹn ti fẹ́ iná ẹ̀ ní ọ̀tán kéèyàn fẹ́ ìyàwó tẹ́ni téèyàn fi sọ máa fẹ́ ọ̀rọ̀ yé ọ̀tọ̀ nù fi ọlọ́run bí kíká fẹ́ ìyàwó ọmọ wa wa halailu abnaikumul ladina min aslabikum àwọn ìyàwó àwọn ọmọ yín tó ti pé bàràbàrà àti yín làwọn ọmọ yín ti jáde á ah, ọlọ́run ọba wa ga púpọ̀ ọlọ́run ọba wa ga púpọ̀ ọlọ́run ní àti àwọn ìyàwó àwọn ọmọ yín tó ti pé bàràbàrà àti yín wọ́n ti jáde nítorí pé ń bẹ nínú ọmọ ètò ti pé àwa la bí ó sì ń bẹ nínú ọmọ ètò ti pé àwa kọ́ la bí àgbàdo gẹ́gẹ́ bí ẹ ti ti mà wípé lọ́pọ̀lọpọ̀ tí yẹn bá kọ́ ọmọjọ́ tí yẹn ti jẹ́ ní tí òun òfin ọlọ́run ẹ̀rí kó kọ́ yín lẹ́yìn máa fi kọ́ ọmọdé ìgbà tó ọmọ jẹ́ ó lè jọ máa búrò yín ó sì lè jọ máa ẹ̀gbọ́n yín ó lè jọ máa búrò bàbá yín ó lè jọ máa ẹ̀gbọ́n bàbá yín ẹ̀rí kó kọ́ yín lẹ́yìn ọmọ jẹ́ tó bá ti kọ́ bàbá tiẹ̀ ìtọ́ka púpọ̀ àtọkùn lẹ́tà sí ni ó jẹ o wọ́n mọ̀ kó ní bàbá ní sùn bàbá rẹ̀ dà tí ọ̀wá fi ọdún tuntun bàbá rẹ̀ dà tí òfin ọdún bí ẹ̀kọ́ sẹ́ ìwọ́n sábẹ́ fi kíláàsì máa jẹ́ bàbá ọmọ ọlọ́mọ ìdámọ̀ ọ̀bára mọ̀ ọmọ tó o bí ògùn rẹ̀ olùọmọ rẹ̀ ọmọ tó o máa jẹ́ bí ọmọ rẹ̀ náà mọ́mẹ́lòmíì ti rẹ̀ o ọlọ́run ní àwọn bàbá wọn ní ẹ̀rọ àtúgbè wọn. níta bá ti mọ àbá yẹn síbi òtítí tó ọlọ́run ní wàhálẹ́ ìlú abẹ́lẹ́ ìkùnlẹ̀dí ìnàbí mọ̀sùláàbí kù. àwọn obìnrin tó tẹ̀tọ́ ìyàwó báwọn ọmọ yín tó fi gbé ìbàràbàrà àti yín àwọn ọmọ yẹn ti jáde ọlọ́run ọ̀gbà kẹfẹ́ àwọn ìyàwó wọn. síbi òtítí tó kẹfẹ́ àwọn ọmọ wa tàbí náà ni ọ̀tọ́ kẹfẹ́ ìyàwó ọmọ tàbí ọmọ tí ì ọlọ́run fẹ́ pàdé yóò fi yẹn bẹ̀rẹ̀. ìgbà tí zayin kò hàrìsà tọkọ zayin náà kò sílẹ̀ àdàbí kò ló wà lówó àárín kò sílẹ̀ ọlọ́run pa láti ibi kò fẹ́ zayin náà kò yẹ. ọlọ́run ìbẹ̀rẹ̀ máa kọ́kọ́ zayin tó mí mìíràn wọ́n tọrọ sẹ́wọ́n jìnnà kẹ́hà. لئلا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم ìdá kọ́dọ̀rù mi nìkan náà wà fọ́ọ̀rọ̀ ọlọ́run la ti bẹ́ẹ̀ láti pa èyí tí ó sẹ́kù lọ́kàn yín ni tí ó máa ha yín nínú ọkàn àbí tẹ́ máa wò pé dẹ́sẹ̀ tẹ́ bá fẹ́yàwó ẹni tẹ́ fi sọ ọmọ lẹ́yìn ìgbà tó ti kọ́lẹ̀ ọlọ́run fẹ́ kó fi yẹn rẹ́ gbogbo tẹ́ máa rò lọ́kàn yín kẹ́lẹ́ máa pé èròkèrò ní àtọ̀gbà ṣe báyìí mo ti wá obìnrin ẹ̀mí ti dé náà kúnlẹ̀ máa ń sọ ní. ó máa ń sọ fún àwọn obìnrin àlẹ́bù tó wà sílẹ̀ yòókù pé ta nínú yín lójú mi ta nínú yín lọ́gà tó mi wọ́n ní lọ́nà o wọ́n ní gbogbo yín pátá sí báwọn bàbá yín ló fi yín pàdé mi sọ̀rọ̀ wá àwọn àríwá àríwá sílẹ̀ yàtọ̀ sí mi ọlọ́ọ̀ ló fi mi pàdé mi sọ̀rọ̀ wá àwọn àríwá àríwá gbogbo yín lẹ ga àbí mi kọ́ ọ̀gá tó yín lọ. gbogbo àwọn ìyàwó àti mùsùlùmí wà wà ní mùsùlùmí lọ́lọ́lá lọ́lá ńlá. àbí mú sàlámẹ́tà ọ̀gbẹ́ ọlọ́ wà ní ìyàwó àbò sálẹ́mà nígbà tí àbò sálẹ́mà kú mú sálẹ́mà ọ̀gbẹ́ ọlọ́ wà ní àbí mùsùlùmí wà ní wọ́n ní kọ́ máa tàdúrà ọ̀rẹ́ iná lílẹ̀ ìwà iná ilẹ̀ واخلق لي خيرا منها سعة واخلق لي خيرا منها قالوا لي دافع وسلام بيزي فجوة ثانية من كامل لكن ذاتي يقول أدعى النبي صلى الله عليه وسلم بني أواقع سبحان الله تواني أبو سلام من ممكن لم يجد النبي محمد صلى الله عليه وآله وسلم سوريا نتدعو الزغنان tó a sọ fún ibi kan tó pé inna lillahi wa inna ilayhi raji'un اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها واني ممكن انفقه ni ẹ ẹ máa ń tara ẹ jẹ ìwúrọ lọrùn ibi jà lórí ilé ìjọ ga jùlọ ẹ pé àtijọ́ ti ẹ kẹlẹ àwọn ọ̀tọ̀ bẹ́ẹ̀ tó bá ti lè sọ dáná lè wá àti ọ̀nà níka wí orí pọ̀ lọ́dọ̀ lọ. tọ́ ọmọ sẹ́lẹ̀mẹ̀ ọ̀bí ọ̀la wà á ta òun náà ọ̀gá lọ́la ọmọ àbí ìwà ọ̀gá nípò ọ̀gá lọ́la gbogbo àwọn wọ̀nyẹn inú ìyàwó àdúgbò sọ̀rọ̀ bá àwọn àyè òṣèlè ni wọ́n bẹ̀ tàbí Hafsa ọmọ Umar tàbí ìlú àwọn àìkúmẹ̀ Abubakar àná ànábì Umar àná ànábì sọ̀rọ̀ bá àlè òṣèlè nípa àkómọ̀kọ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Èyí máa fi hàn kíkọ́ àwọn obìnrin yẹn wọ́n darí kúrò. Ènìyàn lásán ìjẹyàwó fún àlejò Mùhàmmad sallallahu alayhi wa alihi wa sallam. Bí obìnrin kan ànábì fẹ́ tó tó wá wọlé àyẹ̀wò abẹ́ wọn fẹ́ fọwọ́ wọn àwọn òbílẹ̀ ní ká áà wà mí ń kí àwọn òbílẹ̀ àwọn òbílẹ̀ ní kàwé wà mí ń kí àwọn òbílẹ̀ máa lọ ní nǹkan tí a fi ń gbọ̀n sí nǹkan láti nítorí pé òfò àìní jẹ́ ìyá fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo sí eléyìí wọn kì í kà fún ọ̀kan nínú àwọn ọba láti lò nítorí bá tẹ̀lé tọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ kò sí wọn lọ́dún kọ́lé. tí wọ́n á jẹ́yàwó sẹ́lẹ̀ rẹ̀ ga púpọ̀ àgbọ̀dọ̀ fẹ́ràn àgbọ̀dọ̀ fún àgbọ̀dọ̀ wọn lé nítorí pé ni wọ́n á ni wọ́n á nígbà tí jẹ́ eléyìí jẹ́ ìgbàgbọ́ àwọn ẹ̀mùsùnmù tó dènà àti ipò tí wọ́n to àwọn ìyàwó ànẹ́gbọ̀n Muhammad ọ̀rọ̀ àlùfùnmù. Bí a lè fi àwọn mi ìyàwó àwọn mi tá a fún wọn wé àwọn ìyàwó ànẹ́gbọ̀n Muhammad ọ̀rọ̀ ọ̀yàtọ̀ sí àwọn gédégédé. ọmọ ìyàwó ànẹ́bí sọ̀rọ̀ wá àdùnsílẹ̀ ọ̀yàtọ̀ sáwọn òbí yòókù. torí pé àwọn ọmọláàtò nìyí wà àdùwájú ọmọdátò ọmọ ìyàwó ànẹ́bí sọ̀rọ̀ wá àdùnsílẹ̀ ìyá wa ni ti. ìyàwó ẹlòmíì nìkan ìyá àwọn ọmọ torí délé máa العلماء ورثة الأنبياء فهم الأمة àwọn ni wọn ti wọ àwọn ànábì ọlọ wọn wá tó ibi ìdẹ ẹsọ nípa ànábì náà lẹsọ nípa àwọn àbá kẹlà báwọn ìyàwó àwọn àbá náà kẹbi àwọn ìyàwó ànábì lọnà lọnà o lọnà o lórí fi dọrọ wọ́n nímọ̀ àwọn onímọ̀ òǹgbà láti wọ́n fi ní wọ́n lówó lówó òǹgbà láti wọ́n fi ní wọ́n gbajúmọ̀ wọ́n gbajúmọ̀ òǹgbà láti wọ́n fi ní lórí márùn ọdún tiwa ọmọ zaidin ọmọ amrin ọmọ bakrin ọmọ abdullahi ọmọ abdulsalami bẹ́ẹ̀ làwọn òbí tiwa ẹ̀yìn mẹ́yìn nínú àwọn ẹni tó jẹ́ ike wọ́n jẹ́ ìyàwó olùmọ̀ wọ́n dáwọn ọmọ kankan wọn ò sì dáwọn kankan torí pé tí ó sì wọ́n dáwọn kankan wọ́n ti yàn lóde ọjọ́ pípẹ́ torí tí wọ́n dáwọn kankan náà nìmà wọ́n ti kà mọ́ fún tọkọ wọn bá sọ̀rọ̀ mọ́ wọn máa yínú sí pàpọ̀ wọn kó síra kalẹ̀ nípa yóò kó lọ́ọ́ sí omi ni òkè àkókò máa ti fi dà kí ni fi ń gbà. lóbi tí ọ̀gá ẹ̀kọ́ ìsìlámù fún gángan kẹ̀dé yàwó olùmọ̀dán kí á lọ́gbọ́n mi. lóbi tí ọ̀gá mọ̀ ń sọ fún tó náà sì mà àyè tiẹ̀ ní ọmọ wa pé òun náà máa tiẹ̀ níwọ̀n bá tiẹ̀. lọ́kẹ́tẹ̀ gbogbo ajé yàwó rẹ̀ kò wá ìkóde lórí àwọn ẹrú ọlọ́ọ̀ ìgbé ìyàwó wọn mọ̀ fún mọ̀ fún báwò àkókò padà sí ọlẹ́nu fún mùsùlùmí wa òun wa ẹ̀ torí ẹ̀ pàtó máa ń kíyà wọ́n máa sọ pé àwọn ọmọ nǹkọ́ ọmọ dání àwọn ọmọ nǹkọ́ ọmọ dání ọmọ yánsẹ́ nǹkọ́ ọmọ àdìgbàdà nǹkọ́ ọmọ ọ̀rẹ́yẹ́mọ̀ nǹkọ́ ó ti mọ̀ nǹkọ́ àmọ́ ń mú nǹkọ́ ń mú nǹkọ́ báwo láwọn àlẹ́ wọn ni kí wọ́n máa ta àwọn tí èdè mùsùlùmí lọ ti ga lọ́nà ìyá ńkọ́ ìyá wò bàbá ńkọ́ bàbá wò wípé ìyàwó rẹ bá ti ya ọ̀rọ̀ dàrú ni ẹ̀ o tọkọ rẹ bá ti di bàbá ọ̀rọ̀ dàrú ni ẹ̀ torí délé ìyàwó tiẹ̀ níyàwó ẹ̀ màmá rẹ ni màmá rẹ bàbá rẹ ni bàbá rẹ ọkùnrin yìí padà kó di bàbá kí bí àwọn obìnrin padà kó di kíni kó di ìyá. torí ẹ káwọn akàwọn ìyàwó wa ní rúmù rúmù á pọ̀dà o rúmù lágbájá ìyá lágbájá ìjọba síyà. ẹ̀mí àti àwọn rúmù rúmù àwọn rúmù rúmù àwọn rúmù rúmù wò. ògbẹ́lẹ́ yọ̀ ní jùmọ̀ ẹ̀lòmíràn gba àwọn àbú àbú àbú báwò àbúkí mi ẹ̀gbẹ́ àríwá rẹ̀ tó yé ọdúnkọ́ máa já báwo wọn á fi ọlá fò bí Abubakar ni àbí àbúrò rẹ̀ rà ọwọ́ abínú àbúkí mi wọn tẹ̀lé ìjẹ̀bù ti bẹ́ẹ̀ mẹ́rin. ويتبرؤون من طريقة الروافض الذين يبغضون الصحابة ويسبونهم wọ́n ní àwọn tó tẹ̀lé na níbi Muhammad sallallahu alaihi wa sallam wọ́n tún máa na kúrò lójú ọ̀nà àwọn na jam'u Rafida àwọn na náà làwọn ẹni tó kọ àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó ti gbé wọn tún mọ̀ wọn nídàá mí na àbáwọn tàbí ànábì sallallahu alaihi wasallam èèyàn gba máàkì orí ìkúrú ẹni tó lọ ń fẹ́ràn dáná bí ń fẹ́ràn wọ́n á jẹ́ pé lọ́ọ̀mà kórìíra ó túmọ̀ sí kórìí bú lọ́kọ̀wé sí yẹn ọlọ́mọ ti dùn alórí ikú. ẹni tí ànábì sallallahu alaihi wasallam ń kú lẹ́ni tó yọ́nú sí wọn wọ́n wá ní èpè lọ́ọ̀mà ṣẹ́ fún wọn àmì orí ikú nìyẹn. àwọn tàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam aláwọn làwọn bàbá tiwa sábà sọ fún àwọn bàbá wa ń jẹ dalagbàlérò wàhábí àwọn tàbíyìn tí wọ́n bá lẹ́nu mi tó ṣe fi ṣe dọ́gba pẹ̀lú àwọn tàbí tí wọ́n kà fún bàbá fún wọn jáde má fún wọn pamọ́. káwá tún wọn ara wọn wò ká wò wò wọ́n yí àwọn ẹni tí wọ́n ń pè ń bàbá yẹn wọ́n ka tó kìkì sí àwọn tàbí. أولئك آبائي فجئني بمثلهم ìdá jama'atina yá jẹrí irun mẹjàmíọ àwọn bàbá àti wà nù àwọn tàbí ànábì Muhammad sallallahu alaihi wa alihi kí ni wọn wá fún wa kárí wọn tí wọn náà bá ní àwọn tó ti ṣe bàbá sáárù wọn. torí rẹ̀ àwọn tó ń tẹ̀lé sọ́nà ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọn kì í gbà wọn tàbí tayọ àlà wọn kì í sì rẹ̀ wọn sílẹ̀ sí ìkòtọ́lọ̀ ń gbé wọn sí wọ́n gbé wọn sáyè tọ̀tọ̀ sí wọn. Áhùn tún náà wọ́n ń ṣe bí àwọn tó ti sọ̀rọ̀ ìpọ̀. Tó ti pé ṣéwù ṣéwù ṣéwù wọn, wọ́n gbé wọn títí títí títí wọ́n sọ ṣéwù mi di màláíkà. Wọ́n gbé wọn títí títí títí wọ́n fẹ̀ sọ̀rọ̀ mí gbọ̀dọ̀ lọ. Tí ọba yí ọlọ́ka fún ìwọ́n sọ̀rọ̀ bàníyà tàwọn sọ̀rọ̀ ìkọ̀ kọ̀dìríyà. Tí ọba tún yọ kọ́ka jawahirul ma'ani làwọn sọ̀rọ̀ ikọ̀ ti dà níyà gbogbo omi tó ń gbà wọn ṣe wọn sí. nítorí pé tẹ̀wá ń wá mọ̀ ọ̀gá nídìí kọ̀ọ̀kan wọn pa lọ dáṣì àwọn mẹ́ńsọ̀ tí àwọn èèyàn yẹnu lọ́ọ̀ká wò gbogbo tó ń sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó ń tẹ̀lé súnà súnà níbo Muhammad sọ̀rọ̀ àwọn àríwú sẹ́lẹ̀ àwọn ìgbẹ́ nìkan dàrú àlàáre. àwọn sábẹ́ àyè tọ́lọ̀ gbé wọn sí wọn gbé wọn sí yóò sì rẹ̀ wọ́n sílẹ̀ dínkù sí àyè tọ́lọ̀ gbé wọn yìí tó o ti gbé wọn sáyọ àyè yìí a ẹni tí ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn mùsùlùmí òkú yàtọ̀ sẹ́ni tí ń tẹ̀lé súnà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam torí pé ìtọ́sẹ̀ lómi náà tẹ lómi ìní pé kọ̀ máa tẹ̀lé súnà súnà bá jẹ́ni tó gbúdọ̀ gba ni tó wà tọ́ ẹ̀rí pé kò ní sàtẹ̀yìn kò sì ní sí àtẹ̀jọ́ torí di eléyìí àwọn tó tẹ̀lé súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti dá ọkọ ẹnìkan nínú àwọn sàbẹ̀ ànábì àfikún ọkọ kékeré ni radiyallahu anhu radiyallahu anhu síbi wípé wọ́n ti fi màá wọ́n ti màá ma mùsùlùmí nígbà tó bá sọ pé radiyallahu anhu bẹ́ẹ̀ni tí wọ́n dárúkọ ní kékeré sàbẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam sẹ́lómi tó yàtọ̀ sàbí bá jẹ́ kó ló kọ́ rẹ̀ wá ti rọ̀ bí ọ̀la wa nítorí pé gbogbo mùsùlùmí ti mọ̀ á ìkẹ́ni tá a máa ń sọ̀rọ̀ ní ọ̀lá wa nùfún dájú tàbí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wọ́n ti máa nífẹ̀ẹ́ wọn Abubakar ọ̀rẹ́ wa ni àbọ̀dá wa ọ̀rẹ́ wa ni Umar ọ̀rẹ́ wa ni Ali ọ̀rẹ́ wa ni gbogbo àwọn tàbí káàpà àmúlọ́ta nítorí pé ẹni ọlọ́run ni wọ́n ọlọ́run ọba fẹ́ràn ọ alẹ́bí sọ̀rọ̀ wá àìsẹ́lẹ̀ fẹ́ràn wọn ọlọ́run yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sọ́lọ̀ kó ní oṣù akórira àwọn tó sórí. bákan náà àwọn tó ń tẹ̀lé súnà yìí báyìí wọ́n máa mọ́pá kúrò lójú ọ̀nà gbogbo ẹ̀ tó bá àwọn tàbí wọ́n wọn dé. àwọn ètò ń àwọn tàbí àwọn ètò ń bẹnu àtẹ́lù sallallahu alaihi wasallam àti kí wọ́n ti di kèfèrí lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam àbẹ̀yẹn bíi mẹ́wàá kan àwọn lọ́sẹ̀kù lórí islam gbogbo ẹni tí máa ń sọ bẹ́ẹ̀ ẹni tó ń tẹ̀lé súnà wọn máa fi hàn wọn pé ọ̀nà tí ń yàtọ̀ sí tiwa ọ̀nà tí ń kọ́ ọ̀yàtọ̀ sí tiwa. àwọn ẹni tí wọ́n máa bú àwọn sàábìyìn àwọn náà làwọn ẹni tí máa ń tayọ ẹnu àlà lórí tani Ali ibn Abi Talib lọ́dún yẹn wà wáyé lápá kan wọ́n kọ̀ ní ẹ̀mú gbogbo sàábí nídàkejì wọ́n ní àlẹ́ yòó gbogbo sàn àwọn eléyìí wọ́n tà títì ẹ̀ wá dì mú o àwọn táwọn pè ní ṣíà yẹn àwọn rọ́ọ̀tù wọn wọ́n pín tọ́nà mẹ́ta ní kókónù wàhílà tábàlọ́ọ̀lù ìwé tí Abul Hasan al fún ọkọ̀ fún wa maqalat al-islamiyyin níbi tí wọ́n ti ṣe àlàyé ìgbàgbọ́ ẹnìkan kan nínú àwọn ẹni tó ń pera wọn mùsùlùmí nínú àwọn tó ń jẹ sẹ́k sẹ́k sẹ́k àwọn tó ń jẹ pé wọ́n yapa yapa yapa lóríṣiríṣi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àlàyé àwọn ọ̀rọ̀ fílọ̀ àwọn iṣẹ́ àdáwì yìí á ah, wọ́n tó gba wọn pẹ́gbẹ̀rún. sọ̀jùmọ́ ní kókó wọ́n kó wọn sórí ìdọ́nà mẹ́ta àkọ́kọ́ kólà kólà àwọn tó kún kiri pọ̀ sí ewé àwọn alásèjù aláàfọgbóró àwọn alárìkúndá àwọn ẹni tó ṣe é pé wọ́n gbé àlè ìrọ̀lẹ́ ìlú àwọn àgbòrò dáyọ̀ ayé rẹ̀ títí tí apá kan nu wọn fi pé ọlọ́ọ̀ni wọlé ayé àbòbílà wọ́n fi dáyọ̀ ayé rẹ̀ débi kí sọ pé ọlọ́ọ̀ni apá kan nu wọn sọ pé ọlọ́ọ̀n wọnú àlè yìí gẹ́gẹ́ bí gbàgbọ́ àwọn alágbélébù àwọn kan ní wọn kọ́ lọ ni àwọn kan sọ pé ọlọ́run wọnú ẹ̀ àwọn eléyìí mẹ́nu òkúlá nínú àwọn òkúlá náà làwọn ẹ̀sán sọ pé òjíṣẹ́ ọlọ́run ni àlè àti kí mọ̀lẹ́kà Jibril alayhi salam ghalita aw akhta'a fi i'ta'i ar-risalati ila Muhammadin sallallahu alayhi wa alihi wa sallam.

torí de eléyìí àwọn eléyìí ń pè wọn ní kíni alùwúlà àwọn kejì àwọn náà ni wọn ń pè ní mufasila mufasila àwọn ẹni tó ẹlẹ́nu gbọrọ àwọn eléèbú yẹtùkúnà ababakirin wà ọmọrọ wà gẹyìn rọhùnmá mi na sọhábà wọn ti máa bú abubakar àti umar àtàwọn sábẹ́ o èwo lọ́wọ́ gbogbo nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta gbẹ nọ́mbà burúkú ẹ̀ńtọ́ gbé tó gbé àlíyù tayọ kú àwọn ẹni tó ṣe àwọn fún lórí àwọn abubakar àwọn kẹta la ti tẹ ẹ máa kú Abubakar àti Umar àtàwọn sábẹ o àwọn ẹni tí máa kú Aliyu àti Abubakar àti Umar àwọn ẹni sọ pé Aliyu là nẹbi ti sọ àsọtẹ́lẹ̀ pé wọn dàrú yẹ wọn làwọn sábẹ wọn takò àti anabi sọlọ àlùsọlọ wọn jàpá má Aliyu lọ wọn àti Abubakar síbẹ̀ náà sábẹ tó fi gbé sanabi bá pàṣẹ wọn ò ní gbádùn fún àtúntò tó ń tẹ̀lé àtẹ̀rẹ̀ àbí ẹrù pẹ̀lú wa ní sàbẹ̀ sàbẹ̀ ìdè olùfọ́ àwọn kì í pàṣẹ ànẹ́bìtò bá àtẹ́lẹ̀ àtẹ́lẹ̀ ṣèjúgbọ́n àtẹ́lẹ̀ pé mùnàfíkì ló fi pọ̀ jù mùnàfíkì ló pọ̀ jù náà àti nkiri àwọn lẹ́lẹ́ lọ́rùn pé bẹ́ẹ̀ làwọn sàbẹ̀ ni sàbẹ̀ orí bẹ́ẹ̀ wọ́n wà sàbẹ̀ tó ṣe pé wọ́n tẹ̀ láti ọlọ́run ọba níbọ̀lọ́ ti ti pa wọn láti wọ́n tẹ̀lé lánàá ànẹ́bìtò bá شيخ الإسلام ابن تيمية رحمه الله وعن علي بن أبي طالب رضي الله عنه òfin ẹnìkan lẹ nínú àwọn oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí àdìgbọ́jọ́ kó bí àjẹ wọn àtàwọn ẹni tí wọ́n gbé táyé ẹnu àlà kẹrì tí wọ́n bá jẹ́ kọ̀ọ̀kan lọ fẹ́ múnú mẹ́tẹ̀ẹ̀ta kọ́ wọn kápò kọ̀ọ̀kan wọn náà ẹni tó gbé táyé ẹnu àlà wọn ló fi àjẹ wọn ẹni tó fún lọ́lá lórí Abubakar àti Umar ó fi àjẹ wọn ẹni tí sì ń kó Abubakar àti Umar ó fi àjẹ wọn ẹ dákun ìwọ ni wàá fẹ́ tó ní káàbù kò sí. tọ wọn ló fìyà jẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀pọ̀ aláṣẹ fífi àwọn ẹni tó ń pò ń lọ́lọ́ kí wọ́n jó wọn ná ọ̀pọ̀ aláṣẹ fáwọn ẹni tó ń pò ń lọ́lọ́ kí wọ́n jó wọn ná. torí pé àrí ìjáde lọ́jọ́ kan jíjáde tó jáde nulẹ̀ rẹ̀ ló bá ní táwọn èèyàn yẹn wọ́n ti forí kalẹ̀ fún. wọ́n forí kalẹ̀ fún àlẹ́ ìwà béèrè ó ní wáyíhàkùn hàdà kùm là bàkọ́lẹ̀ lẹ́kùn mà hàdà àlẹ́ yìí sọ fún pé wọlé léyìí wọlé léyìí oníwòlé ń fi kalẹ̀ yìí bàkọ́lù àǹtà hùl wọ́ọ̀lù hùn kọ́lẹ̀ mẹ́n àdà tani mí ọ̀rọ̀ yé mi máa dálẹ́ pé dálẹ́ pé wọ́n ní ìwọ lòun ẹ̀rẹ́ rí gbogbo ẹ̀ pronoun kò lè yé ìwọ lòun ó ṣé ẹ̀dá kúkú lẹ́sí tálẹ̀ pè mí náà ní. subhanallah. قالوا أنت الله الذي لا إله إلا هو أعوذ بالله من الشرك bí wọ́n ní Allah tí ò sí ọba mi ìdúdọ́ láti òdodo jọ́sìn fún àbúrò tẹ́rí tí ìfẹ́ bá ti pọ̀ jù tó di wọ́n ń gbìyànjú àtayọ ẹnu àlà àti kò tètè pọ̀ fún wọn kò tètè pọ̀ fún wọn kí tó bá tètè pọ̀ fún wọn kí náà ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀lẹ̀ torí ẹ̀ tó ń sọ pé Ibn Mas'ud ọ̀bí ọ̀lá wáyé òun ní bẹ́ẹ̀ nìkan ni sálọ jáde láti ilé rẹ̀ ńjọ́ kan ó ti jáde làwọn èèyàn bá dà tẹ̀lé ó ní apadà kálukó túká kálukó gbàmí ti lọ ó ní fẹ́ ìnáwó mẹ̀dẹ̀lẹ́tùn lil fa'ili wa fitnatun lil maf'uli lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dá tẹ̀lé mi báyìí àbùkù lẹ́ńfì ń kanra yìí ẹ̀ ń tẹ́ ń dá tẹ̀lé mi. àtẹ́wò sì ní fẹ́mi tẹ́ ń dá tẹ̀lé àbí ẹ̀kọ́ ni lónà bá gbé mókè pé yẹ àwọn aláàtò ẹ̀ wá lóru wọn lẹ́yìn wa subhanallah. yóò sì dábùkù bẹ́yìn ẹ̀yin náà wòrán yín gbà wípé à ah, àti ń dá tẹ̀lé báyìí àwọn òní sẹ́sì ṣebí bí wọ́n ṣe fi náà nìyá tiwa náà torí ẹ̀ bẹ́ẹ̀ náà ló yẹ gbogbo ẹtú ilẹ̀ bá fi ọmọ ẹsẹ̀ méje káwọn èèyàn fi ọ̀tá yọ àlá rẹ̀ nítorí pé nǹkan alákọ̀ọ́kọ́ tó kọ́ fi ṣírk lórí ẹ̀pẹ̀ òun náà ni kò ló wò rẹ̀ gbígbé àwọn ẹni rí tayọ àlá náà ló ṣe rí Islam ọgbà ká fúnlẹ̀ ká tọ̀gbà lẹ̀ ká fẹ̀kẹ́ gbolẹ̀ ká dápẹ́ orí pé kí ni ìbọ́lọ̀ ń dá wọn náà kó ti dẹ́ni tó ń dápẹ́ orí torí ẹ̀ wọ́n fẹ̀kẹ́ gbolẹ̀ wọ́n fẹ̀kẹ́ gbolẹ̀ bẹ́sẹ̀ kíkún lè bá àwọn olóńtẹ̀ríba ìtẹ̀ríba òfò. tẹ́lẹ̀ yà fi hẹ́ wípé tí wọ́n bá ti ń kẹ́nìkan tayọ ẹnu àlà ìtìlẹ̀ tí ó padà ṣẹlẹ̀ yóò burú jáì. ẹ wá wò wọ́n ní àlè ọlọ́ọ̀nù wọ́n lò ní أنت الله الذي لا إله إلا هو فقال ويحكم هذا الكفر قل كيلو سيئة ما كنت إذا كبري صلى الله عليه ارجعوا عنه أياتي wa ilà ọ̀rọ̀ tó àná kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá túbà máa bẹ orí yín dànù. yẹn ọ̀wé yóò fẹ́ ha lókè àlẹ́ ìrọ̀tí ọlá wàá ní alágbára ni lórí òdodo. àmọ́ wọ wọ́n pẹ̀lú mi bẹ́ẹ̀ ní tó gbé ọ̀ àdàbí báyìí kò táwọn alẹ́ rí dípò òkú. kí ló á dámú ẹ̀wọ̀n ló fìrà náà nìyẹn ẹ̀wọ̀n tó tutù rẹ̀ fìtínà àwọn èèyàn tó bá ní kí n fi ọ ẹ wá wọ àwọn tàbí ànábì tó bá àti náà àtẹnà táwọn kan sàkíyèsí tọkì àlè ìrọlọ kí ló fojú wa rí. tọ nígbà tó dijọ́ kejì wọ́n tó forí kalẹ̀ fún bẹ́ẹ̀ kó dijọ́ kẹta wọ́n tó forí kalẹ̀ fún bẹ́ẹ̀ ó kìlọ̀ fún wọn ọ̀gbọ́. àlè ìwà lọ wọn láà fúnjọ mẹ́ta tẹ́ ẹni tó bá ti fẹ̀sìn Islam sílẹ̀ náà tẹ́lẹ̀ náà yóò sọ ẹni tó bá fi ẹsẹ̀ sáàmù sílẹ̀ àgbàláyé àtọ̀rọ̀ kó túbá láàrin jọ mẹ́ta. nígbà tí wọ́n kọ̀ láti túbá àléyò pa aláṣẹ púpọ̀ lọ gbé àwọn kòtò wọ́n gbẹ́ kòtò gòrùn ọwọ́ apàṣẹ pé wọ́n dáná sínú àwọn kòtò yìí. àyìndẹ̀ bẹ́ẹ̀ bí kéńdẹ́ ní ẹ̀bá ilẹ̀kùn tí wọ́n ń pè ní kéńdẹ́ ní ìrọ̀ ní kúfà àléyò apàṣẹ púpọ̀ máa dà sínú kòtò yẹn wọ́n ń da wọn sínú kòtò wọ́n ń da wọn sínú kòtò àti sọ pé bàtà ń sọ wọn sínú kòtò lọ́kàn ní yẹ ọ̀wá dájú ẹ̀ kékeré ni à ń tẹ̀ kó wà kó wà ìwọ gánà torí bá nàbì sọlọ́ àtúnṣe sọ pé ẹnì kan ò ní fi náà ìyà jẹyà àkọ́bá dáná kí wọ́n ní ṣẹlẹ̀ ní àwọn olùbílẹ̀ ìbínú ìbílẹ̀. àlè yìí wá sọ onímọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn tó àmúramọ̀ ń kẹrọ gbàtí mo rí ṣe ṣẹlẹ̀ pé nǹkan burúkú ni ọ̀dà ẹ̀jẹ̀tù náà rí wàdà àwùjọ fún bọ̀rọ̀ wọ́n dá iná mi ó jó dáadáa wọ́n á pàṣẹ pé kúmbùrà wọ́n dà sínú náà ẹnìkan ni tó ti pé ẹ̀sọ́ nù tẹ ẹ̀sọ́ ní ti lọ́dọ̀ àlejò àbíkọ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọmọ sínú náà ń sọmọ sínú náà ọ̀gá tó ní ọ̀dájú báyìí pé kí ni àníwọ̀ náà la hawla wala quwwata illa billah torí àwọn ẹni tó gbé táyé nù àlà ẹ̀wọ̀n tó fi wọ́n ti. lódodo ká parú àwọn eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ nínú òfin ọlọ́run nítorí pé ẹtú bá fi ìtàmì tó pẹ̀lú míì lọ́lọ́ ìdájọ́ rẹ̀ tó ti kẹfẹ́ ìjọba tó bá kápá. ṣùgbọ́n tí náà láwọn àfi pa wọn ìyàpọ̀ ẹnu láàrin àwọn èèyàn. yẹn ni kékeré ṣẹ̀ṣẹ̀ ọlọ́run bá ní fífi ní nfiná fífi àjẹyìn tába ti bẹ lórí ó ti tó ẹbẹ lórí gbogbo ayé ó ti mi ó ti tó ọ̀ká wa sọ sínú náà là tọ́ eléyìí jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ mẹ́ o ṣùgbọ́n àwọn ẹni tó ti kí wọ́n máa kú àwọn sàábí Abubakar àti Umar àtàwọn sàábí yòókù Àlí radiyallahu anhu nígbà tí ìròyìn wa bá nígbà wọn kan gbó wọn gbó Abubakar wọn gbó Umar ọ̀pá tẹ̀sí fún ọlọ́run ibùnú sàwùdá ìwà ibùnú sàwùdá ẹ̀yìn sì ti mà òun náà ni Abdullah ibùnú Saba al-Yahudi ó ní kó ọlọ́run wá torí kó ní èdè ń bà á dà àṣọ ha òun náà ló ló tẹ́rí gbogbo ìbàdàn oníkàkà. nígbà tó gbọ́ ìgbà ni wọ́n mú un wọ́n kó jófin ọ̀sá òfìlú lẹ̀ ọ̀sá lọ sí ìlú tí wọ́n ń pè ní ọ̀rẹ́kìntà ọ̀sá kò kúbà ó lè pa ọ̀rẹ́kìntà. tọ́ ṣùgbọ́n àwọn ènìyàn ti ń fún Abubakar lọ́lá lórí àtúntò fún Aliyu lọ́lá lórí Abubakar àti Umar. Ali wọ́n gbà wá lọ́dọ̀ rẹ̀ ọ̀sọ̀ báyìí pé lọ́kùtà bìrọ́jùlẹ̀ nù.

ẹdáàbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ ewé èèyàn kúkú bẹ́ẹ̀ jẹ gbá torí ẹ aliyu tí ẹnìkan wà pé òun fún nù radiyallahu anhu lórí Abubakar àti Umar radiyallahu òun gangan ló sọ pé wọn ò ní mú ẹnìkan wá òun Abubakar àti Umar lọ àti wọn nà ní ẹgbọgọrin subhanallah eléyàá fi hàn kẹ́ẹ́ bó ti wà lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbà wọ́ọ̀rọ̀ ike gbogbo ìgbà tí àlè ìbá fẹsẹ̀ kútùbà ní kúfà ó máa ń sọ lórí mímbà ike khayru hadhihi al-ummati ba'da nabiyyiha Abu Bakr thumma Umar. àlè ìrùn radiyallahu anhu ní ojú kó ní lójú táyé lórí mímbà tí máa ń ṣe kútùbà fáwọn èèyàn ìmọ̀ sọ́nù kútùbà rẹ̀ pé ẹni tó lọ́lá jù tó lóore jù nínú ìjọ yìí lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam oná làbúbákà lẹ́yìn náà ni Umar ọlọ́run bá kó yọ lóṣù gbogbo wọn àti Ali àti àwọn àgbàbí yòókù àti òṣìbí àti ìwádìí bàtàkà kírun kan ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó nífẹ̀ẹ́ àwọn tàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n máa fi dá tí wọ́n máa fi àwọn àrùn wọn ọlọ́run قلبه ثم قل يا رسول الله سبحان الله وبحمده